arábìnrin wa fẹ́ kí tẹ́tí gbọ́ ìgbìyànjú tá a fẹ́ gbà ní ọ̀yìn ní wákàtí Brothers and sisters, we want you to listen to this word of exhortation. A fẹ́ a fẹ́ sọ fún yín ohun tí ìjọba Ọlọ́run jẹ́. We want to tell you what the kingdom of God is. Ọ̀pọ̀lọpọ̀ wa ni tó máa ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàásù ni wọ́n máa ń sọ ní pàtó ohun tí ìjọba Ọlọ́run jẹ́. Many preachers preach about this very briefly. Ìgbà a ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ ohun tí bíbélì sọ For tonight we want to actually explain it as the Bible teaches it. A fẹ́ fi hàn yín gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá ń tajà ni a ṣe fẹ́ fi ṣàlàyé ẹ̀ fún yín. We want to explain it to you in the form of an advertisement. Ó kò lè mọ̀ pé ìjọba Ọlọ́run yìí ó dára. So that you can know the goodness that is in the kingdom of God. Dúpẹ́ nínú ìjọba ìtàwọn yìí sẹ́. Because in this kingdom, àlàáfíà wà ń bẹ. There is peace. Àní ayọ̀ wà ń bẹ. There is joy. Bíbélì tẹ̀sán gbára pé The Bible says that on the right hand of God There are many blessings. But we want to tell you about the kingdom of God that is coming upon the face of this earth. What is the kingdom of God? The Bible says that upon the face of this earth There is a kingdom that's coming oní ọlọ́pàá àbí ti àwọn oní ọ̀ṣọ́jà ni o. It is not gonna be a kingdom ruled by soldiers or military boys. Kìí ṣe ti àwọn ti Amẹ́ríkà tó ń pè ní democracy gan. It is not gonna be a democracy. Kìí ṣe ti àwọn ará Russia tó ń pè ní communism gan. It is not gonna be the form of government of communism. Ìjọba ti Jésù Kristi tá sọ pé ń bọ̀ iṣẹ́. This kingdom that is gonna be ruled by Jesus. Ìjọba àlàáfíà. It is the kingdom of peace. Ìjọba ayé. ayọ̀. It is the kingdom of joy. Ibi tí kò ní sí wàhálà mọ́. Where there will be no problems. Àníṣe Bíbélì sọ pé. The Bible says. Màá fẹ́ kà fún yín. I will read it to you now. Láti wo wòlíì Isaiah. From the book of Prophet Isaiah, orí kọkànlá, chapter eleven, láti From verse six A sọ pé níjọba Ọlọ́run iṣẹ́. There it is written about the kingdom of God. Kò ní sí ikú mọ́. That there will be no death. Kò ní sí àìsàn mọ́. There will be no sickness. Ìwọ náà wo oko tó o lè sọ pé mi ò fẹ́ léyìí láyé mi. Anything that you think you do not want in this world. Kò sọ pé ta ni wọ́n bá ní kí n ṣe nǹkan kan mi ò fẹ́ léyìí sẹ́yìn. That if you are told to do this, I don't want this. Such a thing is not going to be in that kingdom. Bíbélì sọ pé yóò sí ẹ̀kúnnú. The Bible says there will be no crying. Yóò sí òṣèmú. There will be no uh, sadness nítorí pé ohun gbogbo a ó fún mi lójú ọ̀tún because everything shall be made new. bíbélì tẹ̀tún wá sọ fún wa pé the bible clearly says kì í ṣe àwọn ènìyàn nìkan that is not for only people alone. àwọn ẹranko pàápàá yóò yára bí i animals will be at peace at that time. mo fẹ́ kó mọ ìtàn tó ṣẹlẹ̀ ní àti ìbẹ̀rẹ̀ ayé ìwá. I want you to know the story of the origin from the beginning. Kí n tó sọ ìtàn yìí fún ẹ sẹ́. Before I tell you the story. Mo ka uh, Isaiah orí kọkànlá. We read from Isaiah chapter eleven. Láti ẹsẹ̀ ìkẹfà. From verse six. Ó sọ wípé. It is written. Ìkookò pẹ̀lú. The wolf also. Yóò máa bá ọ̀dọ́ àgùntàn gbé pọ̀. Shall dwell with the lamb. Ìwọ náà mọ nǹkan tí ìkookò jẹ́. You know what a wolf is don't you? Ó sì mọ bí ìkookò ṣe máa ń pa ọmọ àgùntàn jẹ. And you know that a wolf kills the lamb. Bọ̀bí Bẹ́ẹ̀ni sọ pé nígbà tí ìjọba Ọlọ́run ìbá dé. Àtọ̀pá services in this kingdom of God. Kò yóò máa bá ọmọ àgùntàn gbó pọ̀. We also shall dwell with the Lamb. Kìnìún. And the leopard. Yóò sì dùbúlẹ̀. Shall lie down. Pẹ̀lú ọmọ ewúrẹ́. With the kid. Àti ọmọ màálù and the pig and the uh, calf. Àti ọmọ kìnìún. And the young lion. Àti ẹgbẹ́rẹ́rẹ́ ọ̀pọ̀pọ̀. And the fatling doe. Ìgbà gbépọ̀. They shall live together. Ọmọ kékeré. And a little child. Yóò sì máa dà wọ́n. Shall lead them. Màálù àti bẹ́ẹ̀rì. And the cow and the bear. Amen. Bàbá jẹ́ ọmọ Jésù ni. If you believe in Jesus Christ. Ìwé sí bàbá rẹ̀ ló gbà wá. Your father's righteousness cannot save you. Ìwé Jésù. above one more. But the righteousness of Jesus can save all that belong to him. Jésù sọ pé. That's why Jesus says. Bí o bá jẹ ara mi. That if you eat of my flesh and drink of my blood, you shall have righteousness. And he will be resurrected in the last days. Because Jesus is God. And he says, ìjọba náà la fẹ́ fi hàn That's why we want to show you about this kingdom. Ìjọba ìṣe ní bẹ́ẹ̀ni ní bẹ́ẹ̀ni sọ The Bible tells us about this kingdom. In the book of Revelations chapter 21 àtúntò pé and it is written ọlọ́run yóò bu omi jẹ́ gbogbo àgọ́ ṣáwájú wíwọ́ tí wá gbogbo àwọn oh, from all the face of all men yóò fi ọ̀fun náà and there shall be no crying yóò fi ọ̀fọ̀ mọ́ there shall be no weeping gbogbo yóò di ọ̀tún all things shall become new ǹjẹ́ o fẹ́ ní ìpínlẹ̀ ìjọba yìí. do you wanna be a partaker in this kingdom? ìbò ní sí ojúgbó iná where there shall be no departure anywhere. yóò fi ẹkún náà there shall be no crying kọjá kú èrè síbẹ̀ mú. There will be no death anymore. Kàmìdí ṣàròṣe ìgbé ìmọ̀ yìí síbẹ̀. There will be no suffering anymore. Jésù nìkan ṣoṣo ni ó lè mú ẹ náà. Only Jesus can bring you to that. Ẹ̀sìn ìwé òní lè mú ẹ Religion cannot bring you to that. Báwo ni ó ṣe mú ẹ̀mí nù ẹ̀mí ẹ̀mí tó bá sọ lọ́kàn pé ìwọ ti gbìyànjú náà sí. Perhaps you are saying within yourself that you have tried for your own religion. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ló máa ń sọ pé. Because many people who are religious, wọ́n máa ń rò pé they think pé tó bá ti tí o kára mẹ́sẹ̀jì rẹ. that once they are faithful in their religion. yóò wọ́n á gbé àgbà yìí láàrin. that that will save them. o ti o. No, ìbéèrè sọ pé the Bible says ẹ̀sìn ìwúlò gbà wá láàbò. that religion cannot save us. ìwúlò ìwúlò gbà wá good works cannot save us. ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo. only the blood of Jesus. kí wọ́n wá jẹ nínú ìwọ̀sùn. You have to partake of that sacrifice. And Jesus Christ purchased by his blood. Only then can you have part in this kingdom. Where did I find this? I say in the book of Revelation, chapter 20, verse 10, and verse 16. The Bible says in verse 16 that if we see anybody whose name is not written in the book of life, he is thrown into the lake of fire àwọn tó ń kọ wọn bá wọ ìwé ìyẹ̀wò. only those whose names are in the book of life. àwọn nìkan ni wọ́n ní ìrètí. those are the only people that have hope of eternal life. báwo ni ó kọ ojú ìwé ìwé ìwé. how can your name enter into the book of life. ohun tí Jésù Kristi dára yìí. hear what Jesus himself says. ìwé Máàkù. in the book of Mark. ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìdínlógún chapter sixteen láti ẹsẹ̀ ìdínlógún rẹ̀ from verse sixteen. ohun tí oríkèé tó bá gbàgbọ́. it says he that believeth. tí a bá sì bá a si ba rẹ̀. and is baptized. yóò là. shall be saved. ojú ò bá ti gbàgbọ́. he who does not believe. yóò jẹ̀bi. is damned already. arákùnrin àti arábìnrin. friends and brethren. ọ̀nà tó lè gbà sí ìjọba ni. this is the way you can enter the kingdom of God. ìgbà bí by accepting Jesus as Lord. asking him to live in your heart. to take away sin from your life ọmọ ọlọ́run. Then you become a child of God. Àwọn ìfẹ́ ìdí àtúndí. You shall be born Láti ní wá. the Holy Spirit. èso Jesus will take away sin from your heart. ìjọ And give you the love of God. Ó wú òkú ọkọ̀ ìkúta kúrò. And take away the heart of stone. Ó ní ọkàn ìwà ọlọ́run. give you a fleshy heart that shall be able to do the will of God from the then are you acceptable to God. òdodo rẹ̀ wọ́n ń jẹ́ the tiwọn náà. your righteousness shall not be yours. a gbé òdodo ti Jésù. it shall be the righteousness of Jesus Christ. this is salvation. I want you to know this again. ìjọba Jésù sẹ́. that in this kingdom of Jesus. yóò sí there shall be no sickness. What is the cause of severe poison of food? I want you to know uh, that many sickness in this world are caused by evil spirits. Well, some of them you might say is caused by what you eat. Because we do not believe. I want you to know that Jesus has given us power. He says these signs shall follow them that believe. He said if they eat any deadly thing, it shall not hurt them kirikiri tó pé those bokabes ní gbádùn because Jesus wants us to enjoy the kingdom as gbádùn agbára ìjọba tó ń bọ̀ the abundant life of the kingdom that is to come agbára ìjọba tó ń bọ̀ yẹn pé kingdom that is to come ni oníkabes nílò látàkì wọn. he wants us to begin to use that power in this world. ó mọ̀ pé ìwàásù táwọn I want you to know that this preaching kì í ṣe fún ìgbà tó bá fún nìkan. is not for when you die. tó bá wọ ìjọba Jésù láti sùn lọ. enter the kingdom of God from today onward o ti di ọmọ ọlọ́run láti ní lọ. you have become a child of God from God. yóò bẹ̀rẹ̀ sí ní gbádùn ìjọba náà láti ní lọ. begin to enjoy the fruit of that kingdom today. mo wá agbára ìjọba tí ń bọ̀. and you can begin to use the power of that kingdom to come today. ọ̀pọ̀ nínú agbára ìjọba tí ń bọ̀ the power of the kingdom to come. Inú rẹ̀ ni agbára lórí àìsàn. There is power over sickness. Inú rẹ̀ ni agbára lórí àwọn ìlú oṣù. There is power over demon. Agbára tó ju gbogbo tí oògùn lọ. Power that is greater than all witchcraft. Agbára tó ju gbogbo tí àwọn oṣù àjẹ lọ. Power that is greater than all wizards and witches. Agbára tó mọ̀ máa fẹ́ ìfẹ́ ìfẹ́ rere tó máa fẹ́ ènìyàn. Power that makes you love men and people. Agbára tí ò ní máa mú kó ìwọ̀ bákan kan. Power that doesn't make you to have any enemy gbogbo kì because not man man is not your enemy. the devil is your enemy. the power of Jesus Christ is over over nígbà when this kingdom of God comes. I say there shall be no sickness anymore. why will there be no sickness anymore. the bible says that ẹ̀mí èṣù tó ń all the spirits causing sickness. wàá ó ti lé kúrò Save the way from the earth. Olúwa sọ pé a ó gbá wọn sínú ọ̀run àpáàdì. God said they shall be bound in the pit. Ní ẹgbẹ̀rún ọdún keje tó ń bọ̀ yìí. For the thousand years that we are talking about. Gbogbo àwọn ẹ̀mí èṣù wọ̀nyí. During that millennium, all those ways you know how far the bound and the, in the pool. Jésù sọ pé òun ni kọ́kọ́rọ́ ikú àti tọrọ àpàdé lọ́wọ́ ni. No wonder Jesus says he has the key of death and hell. Òun tó kí Jésù lọ sí ìsàlẹ̀ ilẹ̀ ni. And that was why he went to hell. Ó sọ pé Jésù lọ sí ọ̀run àpàdé. The Bible says that Jesus went to hell. Ó mú ìgbèkùn ní gbèkùn. And took captivity captive. Ó sì wá ojú padà tìkálára rẹ̀ ó bí tìkálára rẹ̀. and he resurrected himself. wá àwọn ènìyàn ní ẹ̀bùn. and gave gifts unto them. ó kọ́ máa lé àwọn ẹ̀mí ìjọ jáde. now we can from now on cast out evil spirits. ó ní orúkọ òun. in his name. gbogbo Jésù ni ọba ní ìjọba lọ́tọ́. because Jesus is the king in that kingdom that is to come ọ̀nà tí ó lè fi máa tó lè fi mú ìjọba náà wálẹ̀ nìyẹn. that's the way he can establish that kingdom. tó ń gbé ti lọ síbi tí èṣù àti gbogbo àwọn ìlú èṣù wọ̀nyí wà. because he has gone to the domain of the devil and the evil spirit. gbogbo agbára wọn kúrò. he has taken away the power. ó ti mú kọ́kọ́rọ́ ọ̀run apáàdé yẹn. the kingdom of death and hell he has possessed. mo fẹ́ fún ọ̀pọ̀ ọgbà ẹ̀wọ̀n. I want you to hell is a prison. tí just bá to ti away. àwọn ẹ̀mí if Jesus locks all those evil spirits in there If the kọ́kọ́rọ́ tì wọ́n gbọ́ngbọ́n with the key that he possesses a ó sì wá mú kọ́kọ́rọ́ he will then remove the key a ó sì wá tì gbogbo àwọn ẹ̀mí èṣù àwọn ẹ̀mí all these evil spirits of sickness will be locked in there. kò sí kò yóò sá sí wọn nígbà tí a no sickness ẹni ìjọba tí a in this kingdom of God there shall be no sickness. yóò fi kú there shall be no death. You á sọ pé a í ṣàìsàn nìkan you say wàá rí i pé the sickness available. but I want you to know also. While mí ní accident o. and even now accidents are not exist at that time. gbogbo gbogbo tí jẹ́ tìjọba ọlọ́run. because everything that is of God. ó fún fún wa pé. Jesus shows us. a lè ní ìjọba ọ̀rọ̀ àwọn begin to enjoy it today. òbí fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìlérí nìyẹn. that's why he gave us many promises. ìlú àwọn ìlérí ọlọ́run ni pé. among those promises are. gbogbo orí orin dáfídì. in the book of Psalms. orí kòkòlé ní àádọ́rùn chapter ninety-one. ó sọ pé àwa láti agbóbo ní ibi ní ní ibi kọ̀kọ̀ gá òfin. Ṣé ní bẹ̀rẹ̀ private and secret place of the world ní àgbé òjijì olókùnrin? Àlàbá remember the shadow of the Almighty. Ó sọ pé kì yóò oyúbi kíbi kì yóò ṣubúrù wá. He says no evil shall befall you. Àwọn yóò sì sùn mú ilé wa. Ìgbà ṣá any place come nine our dwelling accident ni eh, any wàhálà kankan yẹn. any accident of nature not affect us. ìwòrán kò ní ibikíbi tí kì yóò gbogbo wáyé. that's what it means by no evil shall be for us. àní ìlérí ni sẹ́jà ló wá. is God's own promise. ìbéèrè sọ pé Bible says ọba àlàáfíà náà ń bọ̀. the kingdom of peace is coming. ó sọ pé àìsàn kò ní sínú. and that's why we say there shall be no sickness. ìsú kò ní sínú. there shall be no death. àwọn ènìyàn wo tó bá wọ ìjọba náà sọ. anybody who enters his kingdom. yóò gbé wáyé ìwọlé live upon the face of this earth. Nínú ìgbèrè ọdún yẹn láì sí ikú rárá. Thousand years without death. Yóò sí wàhálà mọ́. There shall be no trouble. Yóò já ìsàn mọ́. There shall be no sickness. Jésù yóò wá máa jọba lórí. Only Jesus will live upon this face of the earth. mú ìkọ́nà àwọn ọmọ rẹ̀ ní gbogbo àwọn ọmọ yìí rẹ̀. And he shall take among his disciples. Nínú àwa tí àwọn wàásù wọ̀nyí. Among us that are preaching to you now. Nínú àwọn Jésù gbọ́. And those of us who believe in Jesus Christ. thieves upon the face of the earth, the earth. Our yóò sì máa jọba lórí wa yóò And we shall rule with Christ upon the face of this earth. This is Jesus Christ. Ṣé o the wọ ìjọba yìí? Do you wanna be a party fan? Mo ń gbọ́ pé mo pé. I want you to know. Nígbà wọn ìwọ̀n jàpùjàpù tí wọ́n wọ ìbò wọn jẹ́ ìwọ̀n jàpù lórí wa yóò yìí. That all the prominent men in the world today. Tí wọ́n rò báwọn ni wọ́n ń jẹ ọ̀rọ̀ lórí wa yóò yìí. that you think are the ones that are ruling right now in the earth. Ṣé ọ̀bá ní Jésù Kristi? They do not have Jesus Christ. Báwo ni ìwọ̀n ìjọba now. You cannot enter into the kingdom of God. If you do not accept Jesus Christ and follow Him, you will be in hell. Olùsẹ́gun Bùbá pé àwọn tuntun náà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn yóò sì tún máa wọ́n máa wọ́n máa nà ọ̀gá látọ̀run lọ́run látọ̀run àpàdé lọ́run. That many of them shall be trying and eager. Wọ́n á lè rí àwọn tó wọ ìjọba yìí àtúntò. I shall see many that enter into the kingdom of God in the distance. Bí Jésù Jésù sọ ìtàn yìí fún wa. Olúwa Jesus told us the story. Sọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀dùnwọ̀ nípàdé. About the rich man who was in hell. Jésù tún sọ ìtàn Lásàrù tó wà ní Paradise and Lazarus that was in paradise. Jésù sì sọ pé ọlọ́wọ́ ọlọ́wọ́ fún ó ní kí lọ́wọ́ kan. Jesus said that the rich man saw Lazarus at a long distance away. ṣùgbọ́n kò lè gbọ́dọ̀ rẹ̀ mọ́ wọn he was unable to get to where power. Lazarus is very easy to do. ọlọ́wọ́ rárá o. Lazarus could not cross over to Lazarus. Lazarus wà ní ìsinmi àyè. Lazarus was in the bosom of Abraham. ọlọ́wọ́ tí ò mọ ọlọ́run yẹn. and the rich man who did not know God was in suffering mo fẹ́ kó mọ̀ pé gbogbo àwọn tí wọ́n rò pọ̀ lọ́rọ̀ àti òun all the people that you think are rich men and important in this world àmọ́ Jésù yìí say they do not know this Jesus. wọ́n bá gba Jésù lọ́wọ́ bí they do not accept him as their Lord. wọ́n yóò wà lọ́rùn apájú. they shall go to the same Well, wọ́n wọ arákùnrin àti àbújá ìfẹ́ gbogbo friends and brethren. tí Two bá tiẹ̀ tí ìró jẹ owó ló are not rich in the world. o sọ pé òun wá bó ṣe máa jẹ báwo bó ṣe máa you may even be hungry right now. Okay, tó bá lè gba Jésù lè you can accept this Jesus Christ, and he will help you in this work. mo fẹ́ fún wọn kò mọ̀ pé. àwọn sọ wọn túbọ̀ náà. wọ́n á ìjọba náà. àwọn yìí fẹ́ ṣe bá kí n bá. gbogbo àwọn tí wọ́n sì wò pé òun bójú lókè wò wọ́n láyé ìtọ́. the people that you are looking up to in this world. wọ́n yóò máa wò ó lókèrè. if they don't have Jesus they'll be looking at you as in hell. látọ̀rọ̀ apáni yẹn tí wọ́n bá wà lọ́wọ́ apáni. from hell. wọ́n yóò máa rí ọ wọ́n yóò máa sọ pé ọ̀gbẹ́ni tó ń begin to see that this is the man that was begging in my house. wọ́n wọlé wàhálà ló sì but you will be in prayer. you will be in joy. to face fún ẹ. Jesus wants to have peace for you. Kí ló What shall it profit a man? He gains the whole oh, world. He loses his own oh, soul. And you go to hellfire. you what have you gained? I'm not sure. It will be a pity. If you suffer in this world you and you also go ahead and suffer when you die, this is a way of pity. But I want you to know that I accept Jesus today not so that you do not suffer when you die, so that you can have that peace, so that you can have, enter the kingdom of peace where there shall be no problem, where there shall be no labor mi pé. because I want you to know. àti ọlọ́run fi èébú sórí ilẹ̀ ayé yìí. that it was because of the cause that came. àti ṣe. as a result of Adam's sin. bíbélì sọ pé. the Bible says. orí àìsè Ádámù yẹn. and because of the sin of Adam. ọlọ́run sọ fún pé. God told him. nínú wàá nínú ogún ojú rẹ. that in your labour. wọ́n yóò máa jẹ. shall thou eat. tó ń fa ìpọ́njú nìyẹn ló máa jẹ. that is the cause of trouble in this world. ọ̀sùn yóò tún ti láti ràn án padà. but Jesus has come to redeem us. And if you go, if you believe this Jesus, this, this is the more Jesus has brought the power. You know, like I He will help you in this world. So that you can begin to enjoy from this world. You can enjoy the power that is to come. àníṣe àwọn tó bá lè tẹ̀lé Jésù sí dé tó bá lè wọnú Jésù. all those who accept Jesus in this world. tó bá lè tẹ̀lé Jésù dé ojú ọ̀kan dé. if you can follow him. olóṣù ọba lè máa tẹ̀lé òun. he said if you can uh, follow his word. ó sọ pé ìwọ kan kì yóò rí ikú láéláé. so you shall not even die. ọjọ́ pé I want you to know. agbára Jésù ṣe. that this power of Jesus. is to be. is great. o ti máa sọ pé àwọn kan lóògùn. You might say some people have power. Wípé oògùn wọn wọ́n sì fi And they can do all kinds of things with their power. Ó sọ pé oògùn wọn fi lò máa ń palẹ̀ You might say well they can do all kinds of things and change things with their power. Ó sọ pé wọ́n lè wọ́n lè paradà kó má rí You can say maybe they can go ahead and disappear and reappear. Ọmọ fẹ́ kọ́ mọ̀ But I want you to know. Ṣé ìṣùgbọ́n fún mi ní ilé ìwé ọlọ́pàá wà ní sọ the devil? We yóò wọ́n náà pẹ̀lú èṣù. They will go into hell with sin pé Jésù Kristi náà ní agbára tó fi gbogbo rẹ̀ lọ. Jesus has power that is greater than all our power. Jesus is the owner and creator of all power. He made ohun gbogbo ṣe. He created all things. Àwọn àti abátẹ̀lẹ̀ Jésù ìdókòó. Those who follow Jesus to the end. Àti láti ayé ìpapà. In this world. Àwa kan yóò máa gbádùn wa gbà. We shall enjoy this power that belongs to God. Nítorí a nínú ìwé Because it is written in the Bible. Olùkọ́ wà dáhùn pé ní ẹ̀rọ. And there was a prophet Elijah. Elijah wòlíì. Elijah yìí. This prophet. Òun gan lo agbára ti Ọlọ́run yìí. He used the power of God. Gbogbo oúnjẹ ní tọ́mọtọ́mọ bá ń ti wá kiri ló máa ń di àbẹ́rẹ́ yìí. That anytime they were looking for him, he was capable of disappearing. Ìyẹn pé Ọlọ́run ló ní gbogbo agbára. that tells you that God owns our power. Evil powers, for some reason, that men go into cult, they are seeking vanity. They are following the devil. They are going to hell if they follow the devil. Jesus can give you greater power than this. Because he is the creator of all power. pé kọ́pàtì kó sì máa lo ìgbà fífún nígbà yín. Àwọn ilé ten has a short time just to use the power was given to of the world. But I want you to know. Ọlọ́run gbogbo agbára ayé àtòwú wà lọ́wọ́. All power in heaven and on earth belongs to him. Jésù Kristo kó gbogbo agbára. Jesus says all power. Ní ayé àti ní ọ̀run. In heaven and on earth. Àfikún mi. Is given unto me. Ó sì ní a lè bẹ̀rẹ̀ sí ní gbádùn agbára náà. We can begin to enjoy that power. Láti kó máa sọ pé mo fẹ́ before you can talk start talking about disappearing. èmi yẹn sọ pé olè máa ń mu ṣàìsàn first of all ask that you will not be sick. pé kò má jẹ́ kó mọ ọ̀rọ̀ your child will not be sick. pé kò má that you will not see many. pé kí àwọn ará ilé rẹ máa bọ́ lè gba ìjọba your family will be able to accept Jesus so that they can not see them. agbára Jésù this power of Jesus. ilé kọ́kọ́ tó fún ẹ pé kò má déṣe is gonna make you to be seen. ailments. Wàá náà wàá tún wàá mú àìsàn kúrò níbi ìsàyè rẹ̀. Then sickness will be taken away from your life. Ìgbé Jésù Kristi fẹ́ràn rẹ kò fẹ́ kó máa ṣàìsàn sẹ́. Because Jesus loves you, he doesn't want you to be sick. Nípa ìnà Jésù láti mú ẹ lára dá. Bible says by his stripes you have been made whole. Jésù ti ó ti rà wá padà. Jesus has redeemed us tó ti là á padà tètè bí ẹnìtẹ́ completely redeemed. gbogbo tí ènìyàn kó tọ́lùbọ̀ nínú ẹ̀ṣẹ̀ ádámù. any kind of problem that is as a result of Adam's sin. àti àìsàn ni o. sickness. As you could know, including the wọ̀nyí tó Jesus says he has removed all those sufferings. wọ́n sọ pé ìgbà tí ìjọba náà bá dé nìkan wọn. Now they say it's until the kingdom comes. I want you to know that promise in the kingdom of God. It's not just a promise that, that can be claimed until you die. He says you can begin to enjoy that power of this world because he says that I am with you. Even unto the end of the world. And he says in the end I will eh, raise up the ones in the last days. I want you to know ìgbẹ̀yìn náà ti dé òtítọ́. The end is upon us. Jesus Christ is coming. Ìjọba àlàáfíà he's saying Kingdom of peace that we are talking about is coming. mo fẹ́ kó mọ̀ pé àwọn tuntun náà mi ò rò pé a lè ní ọdún mẹ́wàá síwájú ìmọ̀ ọ̀hún. perhaps le less than ten years. ìfẹ́kíjọba ìjọba náà lè gbòòrò sẹ́gbẹ́. this kingdom is soon to ìjọba ìṣe if you want to enter into this order. fẹ́ ní ìpínlẹ̀ ìjọba yìí you want to be a partaker in this kingdom. ǹjẹ́ o fẹ́ kí o ní ipò ní ìjọba yìí. you want to have a position in this Jesus said. ó ní kò má kó ìṣúra rẹ sórí and don't put your treasure upon the face of this earth keep your treasures in heaven. Kí olè àti wàhálà òun ò lè débẹ̀. Where neither moth nor thief spoil tó bá fẹ́ rí ìtura ní If you wanna have treasure in heaven, ìlọ́pọ̀ ọ̀nà náà rí o. This is the way to do. Báyìí láti gba Jésù òbí rẹ̀. By accepting Jesus as your Lord and Savior. Ìṣòro rẹ̀ olùkọ́ lọ́lọ́run sọ̀rọ̀ nípa. God is not just talking about your money. Ṣé kò wá fún owó ṣọ́ọ̀ṣì kan lọ́kọ̀ lọ́kọ̀? you should begin to spend your money for the church. fún Ọlọ́run. Give your heart to God. Ó ní kí Jésù àmà gbórí rẹ̀ báyìí. Ask Jesus to enter into your heart now. Jésù mo ta ẹ̀mí mi fún ẹ. telling him now you are giving him your heart. You are giving Jesus your life. And you do not want to go to hell. Ask Jesus to come and live in your heart. But I don't want to sin anymore. But I want to have a part in this kingdom. I want you to know something. All the wealth that you are accumulating in this world, maybe you've been saving them for the next one hundred years. Wọ́n ń gbàgbọ́ you are saving it for the next thirty years. Maybe you are saving them for your children. I want you to know. Ayé tí a wà This world that we have on it wọn ò ní kẹ́ ẹ̀yẹ pẹ́ ọgbọ̀n ọdún mẹ́rin lójú mi. it's not gonna last for another one hundred years. mi ò yẹ ní kẹ́ ọgbọ̀n ọdún mẹ́rin lójú mi. it's not gonna last for another thirty years. ó máa sọ pé and that's what I'm telling you. wá wá ìjọba ọlọ́run náà. come and accept the kingdom of God. jésù wá ìjọba ọlọ́run náà. say seek ye first the kingdom of God. gbogbo òdodo rẹ̀. his righteousness. gbogbo tó kù ní àwọn òfin. and all these other things shall be added unto you. o fẹ́ kí ìjọba ọlọ́run wá jẹ́ tirẹ̀. do you want to be to the kingdom of God? Olúwa. Sínú ìwé yìí náà. I want your name to be in the book of life. Nípa gbígba Jésù bẹ̀rù wa ni. You can only get that by accepting Jesus as your Lord. Gbogbo èyí ni a ṣe sílẹ̀. Forsake all foolish religion. Wọ́n gba Jésù nìkan ṣe. And accept only orúkọ ìgbà. Jésù ló ń gbani náà. Only the name of Jesus now. Orúkọ Ọlọ́run yìí. For that is the name of God. Kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀run. says there is no other name under heaven. Kò sí ìgbàlá nínú ẹlòmíràn. There is no salvation in any other. Orúkọ mìíràn ní abẹ́ ọ̀run. spirit of name and that is given you, that is given the men, whereby we might be saved. Only the name of Jesus. So if you accept Jesus as your Lord, we want to pray for you now. We want you to bow down your head and say after us, Jesus Christ, I believe that you are the Savior. I believe that you are the only one that can rescue from the Come and forgive me, Take away the level of sin from my heart. let me see the anymore. So that I can begin to do your will. Give me the Holy Spirit of God. That I might forsake the love of the world. Amen. Amen. And we pray for you, Olúwa. Jesus. Pray for all our listeners in the name of Jesus. Give them the kingdom of God. a desire. We are praying for them now. but the love of God will be found. The love of of sin will depart from them. And the love of God will enter their heart. And the Holy Spirit enter their heart. And will command the devil. Depart from their heart. Don't bother them anymore. Just in the name of Jesus. Peace be unto you. Amen. Amen. Right to Evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.